ó bu ajúni lọ mo sì bà lọ́wọ́ yín lálẹ́ òní. bóyá lè yí ẹnu rẹ̀ ó kù kan ọmọ ọlọ́run yìí náà o jẹ́ kí yínmúyínmú ọmọ yínmú o jẹ́ kí pẹ̀gàpẹ̀gà ọmọ pẹ̀gà lẹ́yìn. mo sì bà lọ́wọ́ ọlọ́kùnrin o ìbọn obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà gboyún ni mo sì bà sẹ́ẹ̀dí. níbi ìkóró àwọn tí ń bẹ lábẹ́ ìnìkó ò ti máa mú wọn ẹ̀yin àgbààgbà tọ́lọ́dùmarè kólé ayélé lọ́wọ́ ọmọ yín ti dé lálẹ́ òní ẹ̀ kó mi mọ́ra. awúwo ọjọ́lú máa la. ewé oríjìnrì lọ́wọ́ mi ọ̀tún ewé ọ̀wọ́ ń bẹ lọ́wọ́ mi òsì ti ń bá wí tó bá kù díẹ̀ káàtó fọwọ́nú kẹ́ fi yá mi. òwò tó tó o kó bọ̀ ọkọ ọmọ lára ọmọdé ni mí lọ́jọ́ orí wò mẹni tí ń bínú màjèsí ni mí wò mèyàn tó yàn mí lódì àmọ́ bá a bá jẹ̀kọ́ sí là dáríje wé. ewúrẹ́ yóò sọnù lómù. ẹ̀ṣẹ̀ yòówù tí ń bá sẹ̀yìn lálẹ́ òní ẹ fọwọ́ wọnú kẹ́ ẹ fi yá mi. ìran bàbá yẹ ẹsẹ̀ bẹ́ẹ̀ gbẹ́rẹ́. ọmọ aráyé ẹ máa kó mi mára. kòkó ló sọnù lómù kí wọ́n má fi lọ yó. mo kí gbogbo yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. ọmọgẹrọ ọgbọdọ lọ. mo kí wa o ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀dẹ̀ òdùnbí. wọlé sinmi kẹrin wá ẹ má bínú sí bí ọdún ọláwùyí. ilẹ̀ sí àgbà. bẹ́ẹ̀ bá gbàgbé níwòyí ìjẹta. ó mo gbìyànjú láti wá sórí ètò bí ìṣe mi. omi kóró ẹsẹ̀. ṣùgbọ́n kìnìún ọ̀hún fapá kan ó fi jà mọ́. ṣèbàbọ̀nà. orí bákan bákan ẹ lè gbọ́mẹ dáadáa fún àwọn ìdí kan. ọwọ́ ojú òpó ọ̀hún ò já gaara. kò wò dé. ẹ mi ẹ má bínú o. ọ̀bá wà kó wọ̀. ó wáyé bẹ́ẹ̀ ni. iwájú ilé lọ́wọ́ wà kó wọ̀ ọ̀kan. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fúnta lóòní o. bàbá rẹ lọ́kọ̀ torí fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ àkàrà kò sẹ́lẹ̀ yẹrẹ̀ fúlẹ́ńgẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ bí ọdún ọmọláw láwùyí lágbára ọlọ́run lódùmarè ẹ̀ nínìkan jayé. ọmọ ní kéré lọmọ fi kéré. ọláwọlé ọládùnjoyè gbére yọ. obì ọdẹ abúṣáká ọmọ rẹ yóò. mo kì í yẹn ká alẹ́ o. àwọn tó ni wọ́n fi ilé ẹran. gbére yọ láti ìlísàn rẹ mọ. ẹ̀mí ẹranko nǹkan. kì í yẹn dáadáa bàbá mi. létí òní sẹ́ńdì olójú bá mi jẹ́. ó kó ànáwọ́ sí mi nígbà gbogbo lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní wálẹ̀ láíláí. ìwọ ni mẹ̀lẹ́. Abíọ́dún Olúmídé ẹ̀ka alẹ́ o. ìrẹ̀lẹ́lẹ́ lóko ènìyàn nurudeen adédèjì ẹ ṣeun. etí kì abiodun olumide wọn ní ráńpẹ́ gbogbo rẹ̀ tí ó ti bọ́ ó ti ṣe rẹ́gí bí ìdodo ẹ̀fọn. ayé lò ó sì mú dúpẹ́. ìpanilọ́lẹ̀ fàn ìwọ ni bàbá wọn. eré yọ òré níwọ̀n mo kí yín dáadáa o. òwò ọ̀fẹ́ gan o ká sọ̀rọ̀ kò mú òkun ni wọ́n fi ń wá ọ̀la yìí mi káàkiri adéyẹ̀mú kí yín lẹ́ẹ̀kan ṣiṣẹ́ lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní láéláé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń náwó sí mi nígbà gbogbo eré yọ̀ láti ìlísàn rẹ mọ mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkú mo mà lóore o lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè à ní ṣúra wa o. ayé ìlú ọ̀rọ̀ wọn pé jìnnà sí wọn kí mọ́ sílẹ̀ o. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olóore tó lọ́dùmarè rán sí mi. ṣe ọba. ẹ̀sìn mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ mo mà lóore o. ẹ má kí ni ìgbésàn gbòòrò ẹ̀yẹ torí bí wọ́n bá mọ oore ńlẹ̀ rá ó yẹ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọya bí wọ́n bá mọ ìlẹ́rìn ó yẹ kí wọ́n fìfẹ́ hàn sólùfọ̀n. bí wọ́n bá rántí àjàlá Ṣàngó ṣe bó yẹ kí wọ́n forí balẹ̀ ní kòsó. mo dúpẹ́ lọ́wọ́ ogbó olóore pátápátá o lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní wálẹ̀. ọlọ́run ọba mi o mo mà képe ọlá lé òní ràn olóore aláàánú sèmi àbí ọdún ọmọláwo yìí. ọmọ inú ọ̀nà òfin mo tẹ́ríba. ẹ̀bùn tó fún mi ò tó ọlọ́run ọba. àgbà mo nílò àánú rẹ ọlọ́run. ọmọ ilé àánú rẹ gbà. kọjú oore sí mi kó o kojú àánú sí mi ọlọ́run ọba. ìwọ̀n láyé ọmọdé dìde sí mi gbá láàánú dìde sí mi àwọn aláàánú tí bá ní rìnrìn àjò tí ó sọ pé ó tẹ́ àbókù àwọn ọba ara wọn sí mi àwọn aláàánú kan ń bẹ tó jẹ́ wípé. ọwọ́ àdàgbà o. orí bá lè dà wá pọ̀ pẹ̀lú wọn tàbí tọ́lọ́run rán wọn sí èèyàn. ọlọ́run gba ayé onítọ̀hún ó sì dá ayé onítọ̀hún ti nítumọ̀ nù. àwọn aláàánú tó jẹ́ wípé. kódà wọn ò ti ṣe ọ́ lóore tako tó mọ̀ ìwọ gan tó ṣe lóore wọn ò ti ṣe tẹ́kì wọ̀gán ó tó mọ̀. wọ́n kàn lè pè ọ́ pé lágbájá ó ṣe nǹkan báyìí sí ọ sóò ti rí kábíyèsí rẹ̀ ọlọ́run oore tí kaniláyà. ọlọ́run ọba irú aláàánú irú olùrànlọ́wọ́ báyìí ni mo fẹ́. ọlọ́run ọba mọ́sà ìdarí wọn sọ́dọ̀ mi. ìyá ayé o àwa òrìṣà ọ̀gbẹ́ni rasheed adéwálé adékànbí ìyẹn ẹ̀ka alẹ́ agbára lọ́wọ́ olódùmarè iwájú lọ̀pọ̀ ibi tí rere sí iwájú iwájú lẹ̀ ẹ́ máa lọ ẹ̀ ní padà dé ní ẹ̀yìn láíláí owó ńlá yín ò ní rú wẹ́wẹ́ o ọ̀gbẹ́ni adémọ́lá yusuf mo kí yín ẹ̀ka alẹ́ o kú ọjọ́ méje kú ọjọ́ mẹ́ta mo dúpẹ́ lọ́wọ́ yín dáadáa. bọ́ọ̀lì ìyàmọ́ mi wà lọ́wọ́. jùmọ̀dé ó máa mú yín tẹ̀síwájú o. yẹ wá lọ sí owó tó oúnjẹ lábòóṣe. báyé bá ń jáyé ẹ̀ ní parẹ́. ó lẹ́yìn ọmọ ẹ̀dá ẹlẹ́yẹ kò lè yí padà mú fẹ́mi tẹ́lẹ̀ oyèdélé ẹ̀ka alẹ́. ẹ̀gbọ́n mi dáadáa comrade adédayọ̀ tọ́ba gbádébọ̀. mo kì í yín o ẹ̀kọ́ ọjọ́ méje ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. bàbá àrùn olórí dáadáa agbára lọ́wọ́ olódùmarè à ní gbúrò aburú síra wa. ìgbẹ́ mi ní ìyàrá olórí dáadáa àti òṣèlú olórí dáadáa. mo kí yín ẹ káalẹ́ o. wọ́n ní wọ́n rí yín. olúwa àgbẹ̀. ògúndìrán ẹ̀ka alẹ́ o. àní yìí ó Victor mo kì í yín ẹ̀ka alẹ́. ilẹ̀ wò mí yorùbá bọ̀ wọ́n ní bá a bá ṣíṣe là á mọ̀sí àgbà ò lẹ́nu. ẹgbẹ́ máa lọ sórí ètò ní tààràtà fúnta lẹ́ẹ̀mí. lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè káàdì pé ń bẹ tẹ́ ẹ jẹ lórí ètò mi lálẹ́ òní o. káàdì pé òun wá látọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlú ìlísàn rẹ̀ mọ́ àwọn máa ń gbére yọ̀ ní tiwọn ni àwọn bàbá wọn bí wọ́n bá ti gbọ́ pé ọdún kan ń bẹ ń ta ọdún egúngún ni àwọn ọdún ìbílẹ̀ gbogbo àwọn máa dárayá inú wọn a máa dùn orí wọn a máa wú ara wọn a máa yá gágá ni láti gbọ́ pé ń bẹ lóde péré yọ̀ mo kì í yé o ṣe dúpẹ́ àwọn káàdì ìpè tí wọ́n jù lálẹ́ òní ọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlísàn rẹ̀ mà ló ti wá. ẹ máa bá mi bọ̀ ẹni bá a lọ́run ló bá a kú. ibo là ń lọ lónìí. ǹjẹ́ èyí tí ẹ̀ mọ̀ ǹjẹ́ nígbàgbọ́ wípé àjíǹde ń bẹ wọ́n sì ròjì ìwà sí nínú ilé bẹ́ẹ̀ ni kò jẹ́ tiwọn lọ ìjọ gbogbo. àbẹ́yìn tí ẹ mọ̀ wípé àwọn ọlọ́run wa wọn a máa jà fún wa báwa náà bá ti fi tiwọn ṣe àwọn ọlọ́run wa tẹ̀ ń wò wọn a máa jà fún wa. àwọn wo là ń pè ní ọlọ́run. ẹ rí wípé. àjọ̀dá kíra bóyá yálà bàbá wa tàbí ìyá wa tí wọ́n bá ti papòdà tí wọ́n dẹni àná wọ́n ti dùkú ni mò ń wí àwọn là ń pè ní ọlọ́run. bẹ́ẹ̀ kò jẹ́ ìmọ̀ta yẹ̀wò àwọn ọ̀gá mi àwọn ọlọ́run wa yìí jẹ́ mọ̀ wípé wọn a máa jà fún wa. bí nǹkan bá dí tó dí gẹ́gẹ́ bí gàgá tọ́nà dí máyà síwájú òsè lọ tẹ́yìn àti padà sẹ́yìn tó di ṣòro. àwọn onímọ̀ àwọn a máa sọ wípé. wọ́n ti ro ti wá sí nínú. ọ̀pọ̀ ọlọ́run yín. bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ. kí wọ́n ní ká ṣe sàárà. wọ́n ti ro ti wá báwọn ọlọ́run wa èyí tó wù kẹ́ ẹ mọ̀ sí. ní kó jẹ́ tiwọn. èèyàn bá sì gbìyànjú tó ṣe nítòótọ́. ọ̀tá ti ń mọ̀ rẹ̀. ọ̀nà tó bí a sì ti bá. ohun gbogbo tó le k kókó bí ojú ẹja á sì dẹ̀rọ̀. kábíyèsí rẹ ọlọ́run. ìbéèrè tí àwọn baba ńlá wa tí wọ́n fi máa ń yí ẹ̀yìn òkú padà ẹ̀ẹ́dì wípé àwọn baba ńlá wa wọ́n ní wọ́n yí ẹ̀yìn òkú padà wọ́n á máa dáná wọ́n á máa dín àkàrà wọn a máa kó àwọn èèyàn lẹ́nu jọ. kí nìdí táwọn bàbá wa fi ń ṣe gbogbo àwọn làálàá yìí ẹ gbọ́ lálẹ́ òní. bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lórí jọ́bọ̀ àwọn ọ̀tá tí wọ́n lè fi kájọ rẹ̀ gbà. ǹjẹ́ ọlọ́run o gbogbo tí n bá wí lálẹ́ òní mẹ́jẹ̀ká yóò ti di ohun mú mi o. ọ̀kẹ́lẹ̀ èyí tó lọ́dùmarè kó lé ayélé lọ́wọ́ mojúbà yín lálẹ́ òní. bàbá mi olúwo ládìran adémọ́lá ní ìrẹ́gbẹ̀ ọjà mo kì í yẹn ká alẹ́ o mo sì bá yín lálẹ́ òní. mo sì bá gbogbo ajúlé lọ́wọ́ babaláwo nínú ilé mo yìnbọn orú ọ̀run mìlá mo yìnbọn yẹ̀yìn bàbá mi mo yìnbọn sísẹ̀. ọba olúwa máa ń mọ̀ wípé èèyàn jíjà kì í ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ èèyàn bá lè jiyàn àjàfọ́ lójú <laughs> àtúbọ̀tán rẹ̀ ewu ńlá ni. bẹ́ẹ̀ bá ti ń bá èèyàn sọ̀rọ̀ bó ti wù kí ọ̀rọ̀ ọ̀hún ó dá yín lójú tó bẹ́ẹ̀ bá ti ń sọ ọ́ tó nítàn ń yíyín sí ẹ̀bẹ̀ tó ń yíyín sí poro ẹ má bàa jiyàn ẹ ṣáà fílẹ̀. jíjà yín ṣe nǹkan tó dáa gẹ́gẹ́ mo ti wí ẹ gbọ́dì rẹ̀ lálẹ́ òní o. ọlọ́mọ tẹ̀lé mi lọ́lọ́ ọmọ òkú mi ni wọ́n ẹni wọn bá mi rí bàbá mi táyé ṣe ọmọ ayégúnlẹ̀ ẹ bá mi kí wọn dáadáa o ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta lórí ètò yìí. àṣàlẹ̀ orí ọmọ lè dì ọlọ́run ní tó ti ká o. ọlọ́ládé orí ọmọ lè dì ọlọ́run ní tí mo fi ní ìyàn jíjà ò dáa. bàbá <laughs> ò sí ọlọ́run bẹ́ẹ̀ yìí mọ̀ wípé ayé ń bẹ o èèyàn wà. ohun rí ní dúdú ayé lè sọ di funfun máa yàn lọ́wọ́ kò sáfáyé ẹja bẹ̀rù ènìyàn. ọmọ mi yóò rà sọ́dọ̀ fún yàrá ọ̀rọ̀ àwọn àjọ ìdílé màmá rí i ohun táyìn ń jiyàn pé kò lè ṣeé ṣe ohun tí gbogbo èèyàn mọ̀ wípé kinní kò lè ṣeé ṣe tí àṣẹ olódùmarè bá dórí nǹkan ọ̀hún ó lè di tí ó ṣeé ṣe nírọ̀rùn ìdí nìyí ti ìyàn jíjà tí kì í fi ṣe nǹkan rẹ̀ láìró ìlíjà mú kí yín dáadáa ẹ̀ka alẹ́ o ṣe Èdùmàrè dá ẹ̀rọ ìlíjà bẹ́ẹ̀ ti wí ní òrí. bí ọ̀rẹ́ ẹ bá dání kò tó lálẹ́ òní ibo làá kọ́ra wa lọ́gbọ́n ibo làá kọ́ra wa lẹ́kọ̀ọ́. ìtọ́jà ni kò tó pọ̀ òṣìkà ìgbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ìrẹtẹ̀ fún. ìyàrin ni bí ìmàtọ́ tẹ̀ ní ìṣìkà ìgbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òkùnrin wa o. ìyàrin ni bí ìmàtọ́ tẹ̀ ní ìṣìkà. kí ni ìrẹtẹ̀ fún kí ló wí nípa ìyàn jíjà kí ló sọ. ara ilé ẹ̀ gbọ́ lálẹ́ rẹ tẹ̀ fún tí mò ń wí. àwọn òròlé yan bí wọ́n lé ní ìmọ̀ àwọn kórógbó yìí yóò mú àwọn òròlé yan bí wọ́n lé. mo níbẹ̀ ni wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ lálẹ́ òní tẹ́ ẹ fi mọ̀ wípé ìyàn jíjà kì í ṣe nǹkan tó dáa. ìyá ilé wọn kò máa tó hàn àwọn kórógbó yìí yóò mú àwọn òròlé yan bí wọ́n lé ní ìyá làbòsí lóyún o àwọn kórógbó ẹsẹ̀ fún kí ni tó wí. ó ní kí wọ́n tẹ̀ fún kẹ́mi tẹ̀ fún. àbíá fún ẹ̀mí èyí tí lọ rèé jiyàn láàfin ọba. ìmọ̀ba fún wa ní ọ̀ràn bí ọba gbọ́ òun bọ̀ wá yìí mi ìrọ̀ ni ṣe rí ẹ̀mí tá à ń wí yìí a máa jiyàn púpọ̀ púpọ̀ ó wá di lọ́jọ́ ọjọ́ kan wọ́n wá ń tayò láàfin ọba ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ bá mọ ibi tí wọ́n ti ń tayò ọlọ́pọ́n àpárá máa pọ̀ níbi tí wọ́n ti ń tayò ọlọ́pọ́n kódà ẹni tí ò bá lè farada yẹ̀yẹ́ sí ẹni pé òun mọ̀wulẹ̀ débi ayọ̀ bó ti wù kéèyàn dàgbà kó gàǹgà tó gbòǹgbò tó ló bá débi ayọ̀ àpárá oríṣiríṣi ni wọ́n mọ̀ fonítọ̀ dá. kódà àwọn baba wájú yé wa wípé bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin ìlú bẹ́ẹ̀ bá wọ irú ìlú bẹ́ẹ̀ tó fẹ́ mọ àṣírí ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká lọ sí ibi tí wọ́n ti ń ta ìyọ́ lọ́pọ́n ẹ̀ tó farabalẹ̀ dáadáa ńbẹ̀ lọ́gán òní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìlú ó ti yé ṣẹ̀dọ́ ọ̀faramide ẹ̀ka alẹ́ olúṣọlá ayẹnumọ̀mọ̀ kí n yín dáadáa. gold sport media media house dorcas mo kí yín ẹ̀ka alẹ́. olùṣègùn ẹ̀míọ́lá adékọ̀yà mo kí yín o. ẹ̀yin kọ́ oníjẹ́jẹ́ ni wọ́n ń ta yọ̀ ọlọ́pọ́n nílé ọba. gbàgede ojúde ọba ni wọ́n ti ń ta yọ̀ ọlọ́pọ́n yìí. alẹ́ tí ẹ̀ bàbá àlífà àlíyájà sáwó sàtò ọmọ wulẹ̀ náà. òun lẹ̀mí òun ló bá yọ sí wọn bẹ̀. ọmọ tó àṣẹbẹ́ ọmọ ta yọ̀ ọlọ́pọ́n yìí lọ. ọmọ àlíyájà sáwó sàtò ọmọ wulẹ̀ náà. ẹ̀mí wá pa òwe kan. ọmọ tó àṣẹbẹ́ torí nídìí ayò owó oríṣiríṣi ni ó mọ̀ pèrà wọn ni ó mọ̀ pèrà náà níṣẹ́. ọ̀ní wá pa òwe wípé bá a bá tú òwú dúdú títí funfun là padà bá níbẹ̀. orúkì yẹn o ẹ̀sọ́ jáyé orí àtúntò. ayé ẹ̀mí pa òwe pé bá a bá tú òwú dúdú títí funfun la ó padà bá níbẹ̀. ọ̀rọ̀ yìí wá di àríyànjiyàn láàrin gbogbo àwọn tó ń tayò. ṣé kábíyèsí náà sì ń bẹ̀ ń bẹ̀. gbogbo wọn wá pa ayò títa tí wọ́n ń ta wọ́n pa á tì. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jiyàn lórí òwe tí ẹ̀mí pa. ayé ń pa wá dànù mọ́ gbogbo wọn wá ń béèrè wípé kí ló dé tó fi jẹ́ wípé máa bá tó òwú dúdú títí funfun làwọn padà bá ń bẹ̀. báwo ló ṣe jẹ́. ọ̀ká ìjọka kí lọ kà á wádé mú ọ̀ká. ọ̀rọ̀ yìí di àríyànjiyàn gidi. aláìyá ẹ̀ bá mi àríyànjiyàn máa ń sùn sí ọ̀rọ̀ wọn. ẹ̀mí wá ń sọ fún gbogbo wọn wípé ṣebí gbogbo yín lẹ mọ̀ wípé funfun òun ni olódùmarè òun ló dá òwú òwú òun la sì fi ń wúsọ bí ti paláró la pa eh, òwú láró kó tó di dúdú. gbogbo èèyàn sọ wípé òótọ́ ló sọ. kábíyèsí wá fèsì ó dáhùn wípé nínú gbogbo yín pátápátá wọn ló lè fọ aṣọ dúdú tí ó fìdí funfun. ọ̀nà gbogbo àwọn èèyàn tó ń bẹ̀ ń bẹ̀ náà sọ wípé kábíyèsí kò ṣeé ṣe ó lè yín ó ṣe ṣe aṣọ dúdú ó ṣe wá di funfun. ẹ̀mí nìkan ló sọ wípé kò rí bẹ́ẹ̀ ó lòun lè fọ aṣọ dúdú tí ó di funfun. èmi ò bóyá ìdílé ìdílé máa ń sọ àbúrò ìyá ọlọ́run. bá ní ṣé n tó ń sọ yìí sọ sì yí ọ. ó ní bẹ́ẹ̀ ni ó lòun lè fọ aṣọ dúdú tí ó di funfun. ìbá mi ni ìyájí máa sọ̀rọ̀ owó náà èmi owó yọ̀ nílé. bàbá ní kò burú tó bá rí bẹ́ẹ̀ ló bá dá ọ lójú wípé o lè fọ aṣọ dúdú tí ó di funfun. ó bá di ọjọ́ méje lónìí máa bọ̀ ní gbàgede mi gbogbo ìlú ti péjú. ìyájí máa sọ̀rọ̀ owó afọ aṣọ dúdú kò di funfun. ayẹyẹ kábíyèsí rẹ ọlọ́run. ọba ní bó o bá ṣe é àníṣe tó o bá fọ aṣọ dúdú tó di funfun gbogbo tí mo ní pátápátá yàtọ̀ sí aya àtọ́mọ́ mi gbogbo rẹ̀ n ó dà sí méjì ọgbọgba n ó sì kó ìdá kan fún ọ. èyí máa ń sọ̀rọ̀ náà àwo ti débẹ̀ Tajudeen Olúṣẹ́gun ẹ̀ka alẹ́ o ẹ dákun bí wọn bá dárúkọ yín lórí ètò yìí tẹ́ ẹ sì kọ́mẹ́ǹtì ẹ má bínú àwọn tó gbé wá òun ni mò ń dárúkọ. ẹ̀yin tó yìí ọjọ́ méje òun lọ bá òun ló dá fún ẹ̀mí ètò tó wà fọ̀ṣọ dúdú kó di funfun. Èyí owó yọ̀ ọ́ lé kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ n ju káàdì ìpè fẹ́yìn olólùfẹ́ wa. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo ó yẹ bá mi mú glo ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà òun ni mo fẹ́ pè yín. látọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlú ìlísọ̀rẹ́mà ẹ ti tẹ kóòdù tá a máa ń tẹ̀ tá a bá fẹ́ lòdù glo. mo yá o three six six one three two three eight eight one zero four nine zero seven ìdó parí sínú ẹgbẹ́ ń pè lẹ́ẹ̀kan sí three six six one three two three eight eight one zero four nine zero seven ìdó parí sínú lóòdù rẹ̀ bẹ́ẹ̀ bá ti lóòdù rẹ̀ dákun ẹjẹ́ mọ̀ ìlú rẹ̀ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà nù látọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlísàn rẹ̀ mu ọ̀gbẹ́ni gbéréyọ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun lágbára lọ́wọ́ olódùmarè òkè òkè lẹ́ rú sí òkè òkè lẹ́ máa ẹ̀yin olólùfẹ́ mi Abíọ́dún Ọmọláwuyì mo ní kábíyèsí ó dá ọjọ́ méje fún pé bó bá di ọjọ́ méje lónìí kó máa bọ̀ láàfin òun ó wá fọ aṣọ dúdú ó sì di funfun. bámi àríṣe lásìkò bámi àríṣe bámi àríṣe ọ̀rẹ́ mi bámi ìgbìmọ̀ rẹ̀ dákun wá ràn lọ́wọ́ o bámi àríṣe. ẹ̀yin kọ́ yìí nígbà tí ẹ̀mí délé ó wá bẹ̀rẹ̀ sí ní ronú lórí gbogbo tó ṣẹlẹ̀ láàfin kábíyèsí ibẹ̀ ló ti wá wò wípé ẹ̀gbọ́n náà ẹ̀fún ni àbẹ́ẹ̀dì tóun sì mọ̀ wípé aṣọ dúdú èèyàn ṣe lè fọ́ tí ó di funfun kí ni tó kọlu òun. ó ní ṣe bí òwe lásán ni Yorùbá fi ń pa kí ni tòun tóun fi wá sọ wípé òun ó fọ aṣọ dúdú yóò di funfun ẹ̀mí sì mọ̀ wípé òun ti ṣèlérí láàfin ọba wípé lọ́jọ́ méje òní òun ó fọ aṣọ dúdú tí yóò di funfun. pèrèkúndé ó ní gbà sọ. ibẹ̀ ló ti mọ̀ wípé àdánwò ti dé bọ́ òun nípa ìyàn jíjà. mi ìyá ó. lòun ó ṣe ọ̀nà wo lòun ó gbé pèrèkúndé ó ní gbà sọ. pèrèkúndé. wá gboko awo lọ ó tọ àwọn onímọ̀ lọ. ọjọ́ bá ti mọ̀ àwọn onímọ̀ lọ wípé iṣẹ́ tó ń fẹ́ bá wọn lé ìbáwo lòun ó ṣe ṣe láṣeyọrí. ṣé o ò ní bá orin ojú wa. wọ́n ní kó rú àkùkọ adìyẹ mẹ́ta. bàbá mi ìjà o. wọ́n ní kó rú ẹgbẹ̀ta ọ̀kẹ́. ìjà orin fẹ́. rú ẹgbẹ̀ta ọ̀kẹ́ owó. ṣé o ò ní bá orin. wọ́n ní kó fi odidi àkùkọ adìyẹ kan kó fi bọ ìyẹ́. orin ojú wa. kó fi adìyẹ kan kó fi bọ ìyá rẹ̀ tó ti kú. àṣàbí ìyá rẹ̀. kábíyèsí rẹ̀ lọ. ẹ mọ̀jà fáwọn ọlọ́run wá ṣeré. àṣàbí omi ọ̀pọ̀ láti. àwọn òbí ẹ̀yin bá ń bẹ láyé mo kí yín kú oríire ẹ tọ́jú wọn dáadáa o. bí wọn ò bá sí láyé mọ́ ẹ máa ṣe sàrà fún wọn ẹ máa rántí wọn. ó ṣe pàtàkì púpọ̀. bẹ́ẹ̀ ló lè rí ilé ayé gbé ni o. bẹ́ẹ̀ náà sásìkò ní ọ̀pọ̀ láti mọ̀ ọ̀rẹ́ ṣe gbogbo ètùtù tí wọ́n ní kó ṣe. wọ́n sọ fún un wípé kó lọ bọ ìyá rẹ̀ sí bẹ́ẹ̀. ojúmọ́ ìyá tó bẹ́ẹ̀ ni ojúmọ́ rẹ̀ ni. bọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí. wọ́n ní yóò ṣe àṣeyè láàfin ọba. bó ni ó sì ṣe ọ̀nà wo ni ó gbé gbà. ológbò sáà tó pàyà àgùntàn onílé ìtají. sọ̀rọ̀ báwo lè pàdé ọgbọ́n ìta bá wà lẹ́nu rẹ̀. kọ́láwọlé ọ̀làdòjòyè ẹ̀ ṣe mo dúpẹ́ o dápẹ́ máa bá mi ṣe àìtó. nígbà tí ọjọ́ pé ọba àtìjòyè wọ́n ti gún wà sórí ìtẹ́ wọn àwọn aráàlú lọ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ wo irú tú tí ẹ̀mí fẹ́ pa wọ́n fẹ́ mọ tí ẹ̀mí fẹ́ ṣe tí ó fi fọ aṣọ dúdú tí ó sì di funfun. kábíyèsí rẹ ọlọ́run ajá gbàgbé àwọn òbí wa gẹ́gẹ́ mo ti wí. ní wọn ń bẹ láyé ẹ dákúndábọ̀ ẹ wọn dáadáa. bí o bá sí mọ́ ẹ máa ṣe lórúkọ wọn. ojú ẹlẹ́dùnmọ̀ rẹ̀ ọba fún wọn lọ́wọ́ gbogbo àwọn àgbẹ̀ tí ó rí jẹ́ wọn kúnlẹ̀ ayọ̀ ọ̀rọ̀ bí wẹ́rẹ́ alábọ̀mí jẹ́ wọn sàláyọ̀. inú jìbẹ́lò ẹ̀ka alẹ́ o mo kí yín dáadáa pé nílé àṣàrò. kété síwájú ẹ̀mí wọ́n fi aṣọ dúdú sínú ẹ̀ sínú ẹ̀mí níbi tó ṣe ni wípé òwe fọṣọ fọ aṣọ dúdú tí ó di funfun aṣọ ọ̀hún rèé o ó yá máa fọ́ lójú táyé báyìí. ẹ̀mí bẹ̀rẹ̀ aṣọ yìí ní fífọ̀. ọ̀la ti gbogbo ẹ̀rọ ìròyìn àkọ́ kíní fọ aṣọ yìí ní gidi tààrà. ó fọ aṣọ yìí yóò fọ fún odidi bíi wákàtí méjì <laughs> aṣọ dúdú òbí funfun. ó tún nífẹ̀ẹ́. àṣọ odidi wákàtí méjì òun lẹ̀mí fi fọ aṣọ yìí ojú aṣọ yìí padà pàápàá. ìṣẹ̀lẹ̀ mi ti mọ̀ wípé <laughs> ọ̀ràn ńlá ló ń dá wàhálà bá òun tó rọ́ mọ̀ wípé bí bẹ́rí sógun ni kábíyèsí ìlú àwọn ó bẹ́rí òun sógun. àyàfi bàbá lókè èyí lè ṣe àyàfi bàbá lókè àyàfi bàbá lókè bàbá lè fẹ́ àyàfi bàbá lókè. ẹ̀mí ń fọṣọ yìí bẹ́ẹ̀ ló ń làágùn látòrí dẹ́sẹ̀. jìnnìjìnnì bá a. àyàfi bàbá lókè jẹ́ ju káàdì pé kí n tó tún tẹ̀síwájú ẹ̀yin tẹ́ bá ń lo airtel ẹ bá mi mú. ọmọ yorùbá náírà látọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlísọ̀ rẹ mọ́. ìjọba ti gbé ọmọ yorùbá rẹ wá. máa ń fi lóòdù ẹ̀. ó yá o. five seven two nine. three six six eight one zero six zero four three eight three ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí eight five two four ẹnu mi àgọ́ ẹ má bìí five seven two nine three six six eight one zero six zero four three eight three airtel ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹgbẹ́ lẹ́ẹ̀kan five seven two nine three six six eight one zero six zero four three eight three. ọ̀gbẹ́ni gbéréyọ̀ ẹ̀sùn mọ̀dúpá o. ẹ̀yin kọ́ yìí orí níbi tí ẹ̀mí tó ti ń fọṣọ ìlọ́wọ́ tó ti ń làágùn kíkankíkan òjijì òun iná ṣẹyọ láàfin kábíyèsí. gbogbo èèyàn tó ti péjọ òun náà dà gìrìgì lọ síbẹ̀ láti pa iná tó ṣẹyọ láàfin. àrẹ̀mọ àyìnlá mo kí yín ẹ̀ka alẹ́ o. lájà àṣàkẹ́ gold comedy tv mo kí yín o ó ní gbogbo èèyàn ló dà lọ síbi tí iná ti ń jó láàfin yìí. ọ̀pá iná ẹ̀mí nìkan òun ló dúró níbi aṣọ tó ń fọ̀ ó ní wípé ọkàn rẹ̀ ò lélẹ̀ rárá ó mọ̀ wípé bóun bá fọ aṣọ fún aṣọ dúdú yìí tí ò di funfun orí òun ò ní sùn lọ́rùn òun lọ́jọ́ náà. èrò ọkàn tiẹ̀ ò ju bí òkè ìṣòro rẹ̀ ó ṣe di pẹ̀tẹ́lẹ̀ lọ sí òkè ìṣòro rẹ̀ o fọ aṣọ dúdú kò di funfun ni. òjijì láfẹ́fẹ́ burúkú yìí bá bẹ̀rẹ̀. yọ̀ ń le díẹ̀. ẹ jẹ́ mọ̀ wípé ìyá ẹ̀mí tó ti kú lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n ní kí ẹ̀mí ó bọ. báyìí ló jáde sí ẹ̀mí jáde sí ọ̀nà pẹ̀lú aṣọ funfun lọ́wọ́. ẹlẹ́mi ká mú aṣọ dúdú tó ń bẹ nínú kété tí ẹ̀mí ti ń fọ̀ láti bíi wákàtí méjì sẹ́yìn ó mú kúrò ó sì fi funfun rọ́pò fún un. Afọlábí Ṣẹ́gun mo kí yín ẹ̀ka alẹ́ o ẹ̀gbọ́n mi dáadáa Wọléyìí Ọládélé Gabriel mo kí yín ẹ̀ka alẹ́. lẹ́yìn tí wọ́n paná tán wọ́n wá padà sí ọ̀dọ̀ ẹ̀mí níbi tó ti ń fọṣọ. wọ́n wá bí ẹ̀mí wípé ẹ̀mí ìdíje ìfọ̀ náà tó láti bíi wákàtí mẹ́ta sẹ́yìn ló ti ń fọṣọ èyí tí ò di funfun. àbó ti di funfun ní bó bá jẹ́ pé ó ti di funfun ó yá yọ kó o san aṣọ yìí kó o jẹ́ kí gbogbo ayé rí i. wọ́n jáde sójú táyé kí gbogbo ayé rí n tó ti ń ṣe látàárọ̀ <laughs> kábíyèsí rẹ̀ ọlọ́run. ó yí tó ń gbà láyé orí mi kókò yìí sáyé mi káyé mi tó tó yọgbà yọgbà. ẹ̀mí báyìí wá aṣọ yìí ó yọ ọ́ nínú omi ó ju aṣọ yìí nínú ọ̀sẹ̀ ó sàn án nù ó sàn án nù tán ìyá rẹ̀ tó má sọ ìwá ó ti pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ ní tiẹ̀. ọ̀làwọ̀ yorùbá láyé ìyá aṣọ yìí nínú omi ó sàánù. òyìn sáyé mi káyé mi kò sùn yóò bá yóò bá ó nígbà tó san aṣọ yìí nù tán ẹ̀jẹ̀ kọ́ yìí aṣọ funfun pẹ̀ẹ́. àwòkọ́ gbàgbé ló gbogbo àwọn tó wà ńbẹ̀ ló jọ lójú tí wọ́n ń kọ ha. lóò sí kò fáwọn. ẹ̀mí mà sọ aṣọ dúdú mà sọ di funfun nítòótọ́. ẹ̀rọ pè é. ẹni wọ́n tagè. kábíyèsí sì ṣe gẹ́gẹ́ bó ṣe ṣèlérí. ó da ilé àti ọ̀nà rẹ̀ sí méjì ó sì fún ẹ̀mí ní apá kan. ẹ̀mí dolówó dọlọ́lá ó dolókìkí káàkiri gbogbo agbègbè pátápátá. ẹ mọ̀ jà á fàwọn ọlọ́run wa ṣeré o. orí lọ́lọ́ lórí ọjà. inú ẹ̀mí dùn. ẹ̀mí wá ń yin àwọn awo rẹ̀ àwọn awo rẹ̀ ń yin fáwọn lọ́lọ́ ọba ìfẹ́yìn olódùmarè ọba olódùmarè ọba nìkan ní ìlẹ́nu tí ó ní. ẹ̀mí nínú bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn awo tòun sẹ́nu rere kí fá. lórí ọba àtìlẹsẹ̀ ojú ọba nílò. kéwọ́ tẹ̀ fún kémi ó tẹ̀ fún. adébábù ọ̀run mi la. lọ fún ẹ̀mí èyí tí lọ rèé jiyàn láàfin ọba. ẹ̀mí ò bá ti kú látẹ̀sẹ̀. pẹ̀lọpẹ̀ yeye tó bí i lọ́mọ. ẹ̀là ìbọn rú ẹ̀là ìbọn yẹ̀là ṣiṣẹ́ o. ẹ̀rù ń bọ̀ sán ìjọba ìdáyẹ̀ nìyẹn. sẹ́yìn náà ti rí bí ìyẹn jíjẹ ò bá ṣe rán àmì lọ́nà ọ̀sán gangan. ọ̀pọ̀ inú àtòrí ń yẹ. ètò àwọn onímọ̀ lọ pé bó o ọ̀rọ̀ yóò ṣe ní jábíjú. òun ó gbà ìrántí àwọn ọlọ́run rẹ̀ ìdákùdágbọ̀ ìjà máa rántí àwọn ọlọ́run wa. ìwádìí ìwádìí. ó ṣe pàtàkì púpọ̀ dákun mo rọ̀ wá sí báwọn òbí wa bá ń bẹ láyé ẹja tọ́jú wọn bí wọn ò bá sí mọ́ ẹja máa rántí wọn ẹja máa ṣe sàárà lórúkọ wọn. iwájú iwájú. ẹgbẹ́ bẹ̀yìn kẹ́hìndé mo kí yẹn ká alẹ́ o. ẹ̀yin tẹ́ ẹ bá lo MTN ó yẹ mú ẹ ká sáré gba káàdì MTN lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yìí. bẹ́ẹ̀ ti tẹ kóòdù tá a máa ń tẹ̀ ní MTN ẹ ti tẹ̀. ìlànà lórí ọ̀tá. eight five two four zero zero one eight nine zero eight nine six four three seven seven ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí eight five two four zero zero one eight nine zero eight nine six four three seven seven. àtọwọ́ ọ̀gbẹ́ni gbéréyọ̀ láti ìlísàn rẹ̀ mọ́. ọ̀gbẹ́ni gbéréyọ̀ ẹ̀sìn mo dúpẹ́ o. káàdì tí wọ́n fún wa ò tí ì tán o. àpàràbọ̀wọ̀ ọlọ́run olódùmarè á sì pin. ẹ̀jẹ̀ lórí ètò lálẹ́ òní ṣùgbọ́n a padà pín. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní o. agbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní jayé mi. wájú òní yọlé sánmà kókìkì rẹ̀ ó máa kárí ayé agbára lọ́wọ́ olódùmarè ó máa tàkálẹ̀ ní rere ní fi yín ṣàwátì o. ọláyími káyìnlá ẹ̀jẹ̀ máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́ fún ta lónìí. living spring mo kì í yẹ ká alẹ́ o. wọ́n láwọn làwọn jẹ ẹ̀bùn MTN yẹn. ẹ̀sìn mo dúpẹ́ olùkọ́ yìí nìjẹ́ o ogún tó kò ní gùn títí kó má nípẹ̀kun ẹ dákun bẹ́ẹ̀ bá tí darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube ẹ darapọ̀ mọ́ mi báyìí bí ọdún ọláwuyì lórí YouTube. agbèsè tó ń lọ̀lú ìdárónú àlùkòsè tó ń lọ̀lú kòsùn lékelèké èmi ṣe tó ń lọ̀lú kẹfọ́. ìyá máa sọ ọ́ pórí ìfáwọn ẹ̀dọ̀ ẹ̀ ń tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dìrìmọ̀ rẹ̀ kúrò lọ́jọ́. Ifátóyèsè Dàwó Ọdẹ Mákindé ẹ̀ka alẹ́ o. ìyẹn dáadáa ewúrẹ́ bá jẹlọ yóò padà sílé bákòtà jẹlọ yóò padà sọ́ọ̀dẹ̀. ọwọ́ ò jagun ẹnu kó má padà wálé. ọláyẹmí káyìn lámò ń lọlé bàbá mi. lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní búrú aburú sí mi náà ò ní búrú aburú sí yín o. ọ̀nà dágbọ́ fà sílẹ̀ adéwálé sọtúndé mo kì í yẹn ìdílé ìgbà ló bàbá bàbá wọ́n gbẹ. ayọ̀ àtàláfíà tí mo fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n ti padà máa bá yín gbà mo bá padà dé láìpẹ́ láì jìnnà tá a mọ̀ mo tuntun sọ. àánú ṣe àgbàlagbà ní èrèdà ṣùgbọ́n mo kú lọ́nà àgbẹ̀kọ́rù ìwọ̀n níta gbangba olúborí nìjọ́.